ẹ káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídìí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká Linda Ìkejì ló ti fi ìfẹ́ hàn sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan wípé bí ó bá ṣeé ṣe kí òun ta Bentley òun fi ra ọkọ̀ èyí ó ní àwọn ọkùnrin Èkó máa sá lọ pátápátá ni o wípé obìnrin ọlọ́mọ kan ló dá eléyìí ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án aṣòfin tẹ́lẹ̀rí Dino Malaye ti sọ̀rọ̀ lórí àhesọ tí ó ń jà ràìnràìn lórí ayélujára wípé Hush Puppy kó owó tó tó mílíọ̀nù mọ́kànlélọ́gbọ̀n dọ́là fún òun wípé òun ní kí àwọn ènìyàn kó ọgbọ̀n mílíọ̀nù dọ́là orí ẹ̀ kí wọ́n sì fún òun ní mílíọ̀nù kan dọ́là tó kù ó ní irọ́ lásán ni eléyìí o wípé irọ́ pátápátá ló pọ̀ níbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ní ifásitì Benin ọlọ́dún tí ó kẹ́yìn ní iléèwé náà tí ó sì ń kẹ́kọ̀ọ́ yíya àwòrán àti ṣíṣe eré ìyẹn Emmanuel Omorege ni ó ti ṣe eré fún ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn nì ìyẹn Aishat Yusuf fún iṣẹ́ takuntakun tí ó ṣe nínú ìjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní orílẹ̀ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúmọ̀ òṣèré nì ìyẹn Babati lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàárò bàbá tó bí i lọ́mọ wípé gbogbo ohun tí òun dà lónìí kò ṣẹ̀yìn bàbá náà ìyẹn Major Samuel Adeyemi Tayo ó ní ó du òun púpọ̀ pé bàbá náà tètè fi àwọn sílẹ̀ sáyé lọ àmọ́ ó dá òun lójú wípé àwọn máa pàdé lẹ́sẹ̀ olùgbàlà níbi tí àwọn kò ní yára àwọn mọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká akọrin nì bred ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tí ó ṣe fún òun wípé bí òun ti wà tẹ́lẹ̀ kọ́ leléyìí o ó ní ọlọ́run gbé òun sókè ó sì ń bùkún iṣẹ́ ọwọ́ òun ó wá ní kí ọlọ́run dákun dábọ̀ kí ó má ṣe dá iṣẹ́ rẹ̀ dúró lórí ayé òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà ọlámilẹ́kan àyìnlá two twenty lo ìtàkùn ayélujára rẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pẹ̀lú àwọn ìgbìmọ̀ kwara talent harvest tí wọ́n fún un ní àmì ẹni tí ó ń gbé àwọn ọ̀dọ́ sókè ní èyí tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí gbogbo oríire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin oyè ti fi hàn gbangba wípé kò sí ohun tó dàbí kí ènìyàn wà lọ́dọ̀ ẹni tí ó nífẹ̀ẹ́ dáadáa látàrí bí ìlú mọ̀ọ́ká ọláìdé oyèdèjì ọmọ rẹ̀ àti ọkọ rẹ̀ ń ṣeré ṣùgbọ́n tọmọ náà wà mọ́ bàbá rẹ̀ tipẹ́tipẹ́ bí a kò bá gbàgbé wípé láìpẹ́ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká Tunde Edna ti kéde àtìlẹ́yìn ńlá fún olùkópa bíbí nàìjà ìyẹn white money bí ó ti fi sí orí ayélujára rẹ̀ wípé àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ láti ṣàtìlẹ́yìn fún white money kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ara hàn báyìí lẹ́yìn wákàtí díẹ̀ ìyàlẹ́nu ló jẹ́ fóun pàápàá nígbà tí ó rí èrò tí ó pọ̀ yẹ́yẹ́ nínú ọkọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ òṣèré ni Ẹniọlá Àjàó ló ti ń gbóríyìn fún iṣẹ́ takuntakun tí Ṣẹ́gun òun ṣe lọ́wọ́ tí òun pẹ̀lú àwọn ìlúmọ̀ọ́ká òṣèré sì kópa nínú rẹ̀ Ẹniọlá ló fi àwòrán ẹ̀yìn ìtàgé sórí ayélujára rẹ̀ wípé iṣẹ́ náà tẹ́ òun lọ́rùn púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà akọrin ẹ̀mí nì Esther Ìgbẹ́kẹ̀lé ló ti ń palẹ̀mọ́ ọjọ́ọ̀bí rẹ̀ bí ó ti ń fi fọ́nrán bí ó ti ń ya fọ́tò ìpalẹ̀mọ́ ọjọ́ọ̀bí rẹ̀ sórí ayélujára tó sì sọ wípé gbogbo rẹ̀ di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún yìí tí lálà ó lù fún ọjọ́ ìbí òun tí ọ̀pọ̀ olólùfẹ́ rẹ̀ sì ń kí kú oríire ọjọ́ ìbí. a ò ní rí jù báyìí lọ lórí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọlámídé ọl Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.